الله والصلاة والسلام على رسول الله محمد بن وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إما أنقاتنا إليت من سلف إنه بسعيد فأقعد jùlọ táwọn ẹni tó máa ń pèpè sí ti ẹ̀sìn Islam àtàwọn mùsùlùmí gidi náà ní ká gbọ́ pípé ẹnìkan kì í ṣe mùsùlùmí ó sì di mùsùlùmí pàápàá ẹni tó bá di mùsùlùmí o tó bá jẹ́ abẹnugan nídìí nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kó tó di wọ́n di mùsùlùmí ìgbà tó tún wá gba ìsìláàmù yẹn kò tún dàgbà lónìí kan àti òun àti púpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n jọ di mùsùlùmí. ìgbà míì gan wọ́n máa ń ṣẹlẹ̀ pé gbogbo wọn pátá ni wọ́n di mùsùlùmí. ibi tí wọ́n ti láwọn ń ṣe ìsìn wọn tẹ́lẹ̀ wọ́n yí padà gan di mọ́ṣáláṣí nǹkan àdùnnú ńlá ni fún gbogbo ẹni tí máa ń pèpè lọ sí ẹ̀sìn Islam àti gbogbo mùsùlùmí yòókù wọn bá ka ìsìn wọn kún ṣùgbọ́n àwọn ẹni tá ń di mùsùlùmí wọ̀nyí kò sí tàbí ṣùgbọ́n àti di mùsùlùmí ó ṣẹpẹrẹ púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ká mójútó wọn kí wọ́n má bàa fi ìsìláàmù yìí sílẹ̀ nítorí pé ẹni tó di mùsùlùmí o kò yìí tí ì mọ nǹkan kan nípa ìsìn islam ọ̀rọ̀ kan bóyá ń lọ́gbọ́ olú ẹlẹ́dàá wa tàn mọ́lẹ̀ fún tọ́tà sára rẹ̀ tó fi di mùsùlùmí ọwọ́ á kú ká ṣe ìgbìyànjú láti rí pé a fi ẹ̀sìn islam yá fi yé dáadáa torí kọ́ mọ́ bàjẹ́ pé ọkà di mùsùlùmí lórúkọ lásán ni kò ní pẹ́ kò ní jìnnà láì rí fìtínà kankan ní ọba tó padà sí dèntè tí ń bọ̀ ẹlòmíín ni wọn bá ṣeré fìtínà yóò fi islam yun sílẹ̀ nítorí pé nítorí lè jẹ́ kó dúró ọmọ sá wọn náà ní kẹ́ mú kẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa nípa islam eléyìí tó fi lọ́kàn balẹ̀ mọ́ ẹ pé ojú ọ̀nà ló ń wà wọn gbọ́dọ̀ fílẹ̀ lẹ́yìn bá ti kùnà láti ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé tí ó padà ṣẹlẹ̀ wọn náà ní pé kò ní síndì islam yun má ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ olórí ìjọ kan wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam táwọn bá tún gba islam nígbà tó ṣe pé níbi tí wọ́n wà tẹ́lẹ̀ yìí owó ni wọ́n fi ń pa nǹkan ayé ni wọ́n fi ń kó jọ tó bá wá gba islam tí ò rẹ́ni kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam dáadáa wọ́n bá yí padà pé gẹ́gẹ́ bóun ti ṣe ń ṣe tẹ́lẹ̀ nídìí táwọn wà ó iná ló wọ́n máa ṣe nínú Islam àti mọ́ ní pásítọ̀ àmọ́ ní rẹ́fúrẹ́ǹd òjijì yọ̀fẹ́ kún di ìmáàmù báwo ló ṣe di ìmáàmù tóòtú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé khiyarukum fil jahiliyyati khiyarukum fil islami idha saquhu àwọn èèyàn ńlá nínú yín nígbà tẹ ẹ jẹ́ kèfèrí èèyàn ńlá náà ni wọ́n máa jẹ́ tó bá fi lè gba islam ṣùgbọ́n ní májẹ̀mú májẹ̀mú ni pé kí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam kan gbọ́ yìí tí ẹnìkan bá jẹ́ olórí àwọn kan nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tó bá gba islam á sọ fún pé àǹfààní ń bẹ fún láti jẹ́ aṣíwájú náà nínú islam àmọ́ májẹ̀mú rẹ̀ ní kó wá wọlé kí ó kó wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kó mà dáadáa tó bá ti mà dáadáa èèyàn ńlá náà ni ó tún padà máa jẹ́ ṣùgbọ́n nǹkan tá a rí pé ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí kò rí bẹ́ẹ̀ nígbà tí irú wọn tó bá gba Islam kàkà kí ọjọ́ ike irú ẹ̀wù tí máa wọ̀ tẹ́lẹ̀ ní wọ̀ ní ọba máa wọ jàlábíà irú táwọn mùsùlùmí ọ̀nà lè máa dé fìlà kọ́ máa wé láwàní tó wàá máa pera rẹ̀ ní àfàdó àjagun àfàdó àjagun mùsùlùmí ẹ̀rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi títí ń bọ̀ náà àwọn náà máa ń ṣàdúà ṣùgbọ́n ọ̀rọ̀ àdúà táwọn tí èsè mùsùlùmí àwọn sì máa wò pé àdúà táwọn ṣe yẹn iná làwọn fi ń jagun fáwọn èèyàn tí gbogbo ogun ayé wọn ti fi ń sẹ́ wọn ti máa sọ Yorùbá wọn yóò wá pé ńgbà tó ń bá tún wọnú islam náà òun kúkú máa ṣe nǹkan lọ tó àmọ́ pé bíbélì lọ mà ó sì máa bẹ́ẹ̀ ṣe máa dárin tẹ́ máa kọrin. irú wọn máa ń tọ láwọn ìgbèríko ìgbèríko ìgbèríko wọn tún máa ń wọ inú ìlú láǹgbà mi wọn sọ pé àwọn fẹ́ẹ́ ṣe ìsọjí ti islam ìsọjí báwo yóò wá fi ìjókòó sí pé káwọn èèyàn máa péjọ láti bí agogo mọ́kànlá àwọn ó ṣe ìbánisọ̀rọ̀ títí di agogo kan agogo kan wá ní àdúrà lágbára yóò wá bẹ̀rẹ̀ kí ni yàtọ̀ ibi tó ti ń bọ̀ kí ni tó ń gbé bọ̀ kí ló ti fẹ́ gbé wọnú ìfà ìbá wa dérú bẹ́ẹ̀ á ẹ fẹ́ sún ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ́yìn ti wà ní Islam ti pẹ́ ẹ̀yin tó yẹ ká pẹ́ ẹ̀ mà nípa ẹ̀sìn nígbà tó ṣe pé wọn ò ní tẹ́tí gbọ́rọ̀ ẹ̀sìn wọn ọ̀kẹ́ sí wọn kún eléyìí tí ń bọ̀ tí ọmọ kankan nípa Islam tó ń kẹfẹ́ máa tó fi tu yín jẹ fi gbowó lọ́wọ́ yín yóò ní kálukú dìde nígbà tí kálukú bá wá dìde yóò ní kí kálukú ọmọ ṣàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe níbi títí ń bọ̀ yóò ní kẹ́ ṣàdúrà nìsín tẹ́lẹ̀ wọ́n máa ń gbàdúrà so ó ti kó ń gbàdúrà ó ti di ṣàdúrà so èdè yàtọ̀ kò túmọ̀ sí pé eh, ìgbékùgbé kọ́ lọ fẹ́ gbé wọnú islam gbẹgbẹ bá ṣe máa ṣe wọn nílànà tí wọn ti tẹ́lẹ̀ yóò ní káwọn eléyìí náà máa ṣe bẹ́ẹ̀ níwájú kálukú dídé káwọn á ah, mọ́tò tọlọrọ fún mi ilé tọlọkọ fún mi kíni tó kí wàá ní ìyàtọ̀ rẹ̀ àti ibi títí ń bọ̀. sọ ara àwọn màmá bàbá gidi olódo tí ó kẹsìn fún tí ó dá nǹkan kan mà àwọn náà wà lọ péjọ bẹ́ẹ̀ àwọn tó yẹ kó wọn máa sùn lé wọ́n sún dìgbà kan kó dìde fún ṣe tahajjud eléyìí wọn àmà tàn wọn jẹ wọn mà sí wọn lọ́nà òun náà kàn ló ń gba islam lásán ni yìí ṣe kọ́ mọ̀ ń parẹ́ torí di eléyìí ẹni tó bá gba islam kó jókòó kọ́kọ́ kọ́ nípa rẹ̀ islam kì í sòdò àwa gan alára tó bí sinẹ́ẹ̀sì islam a gbọ́dọ̀ jókòó kákẹ́kọ̀ọ́ nípa rẹ̀ islam kì í ti rọ́ nítorí pé ẹnì kí wọ́n bí wa sinẹ́ẹ̀sì islam á kú oríire ńlá ṣùgbọ́n kó oríire yìí báyìí ó lè bá a sẹ́ àfi ká kẹ́kọ̀ọ́ nípa islam ẹlòmíì kan ṣe islam torí bàbá mi màmá mi mùsùlùmí ni wọn ọ mọ nǹkan kan nípa rẹ̀ eléyìí náà ń bọ̀ láti ibi títí ń bọ̀ ó ló ń di mùsùlùmí ọ̀kọ́ nǹkan kan kọ̀ mọ nǹkan kan nípa rẹ̀ bó o láti fẹ́ jẹ́ mùsùlùmí gidi báwọn. lọ́ọ̀lù ẹlẹ́dàá ó ṣe ní nǹkan tí ó rọrùn fún oníkálukú wa láti mà nípa ìsìn wa olú ẹlẹ́dàá wa ó túbọ̀ tan ìmọ́lẹ̀ sí wa níwájú nípa ìmọ̀ àti òye nípa ìsìn wa olúwa ẹlẹ́dàá wa ó sì ṣe ní rọrùn fáwọn ẹni tí ò ti gba islam láti gba islam olúwa ẹlẹ́dàá kó ṣàánú gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu